والجنة حق والنار حق ونبينا حق ومحمد صلى الله عليه وسلم اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك نبنا أنت المقدم وليس قبلك شيء فأنت المؤخر ليس بعدك شيء اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا اللهم اجعل هذه جلسة حجة لنا فلا تجعلها حجة علينا اللهم اجرنا الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين إنك على كل شيء قدير إلهي لا تتعود مهم فعلت بخلقك ما تشاء وتفعل ما تشاء لمن تشاء إلهي أنت تفعل ما تريد أطيروا بالذي يكروا بالقد الذي قد كان مني إلهي لا تعذبني فإني مطير بالذنوب وقد دعاك فأغفرنا ذنوبنا والخطايا وارحمنا برزقك ورقي إلهي أنت للعلماء أمن فكن لشيخنا إبراهيم أمنا إلهي أنت للعلماء فضل إلهي أنت للعلماء سترا فكل لي شيخنا إبراهيم سترا إلهي أنت للعلماء عزا فكل شيخنا إبراهيم عزا فكل شيخنا إبراهيم عزا فلا تجعل واكبك كحتي يعيش من المياه لا سعيري يعيش من المياه لا سعيري أعوذ تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وإذ قال قال موسى لقومه يا قوم لم لما تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي الكوم الفاسقين وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعدي اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين ومن أظلم ممن افترى على الله الكذبا وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كونوا أنصار الله كما قال عيسى بن مريم الحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمن فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين الحمد لله رب العالمين وصلى الله على نبينا وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم adúpẹ́lẹ́sọ́nà ọlọ́run ọba jẹ̀mọ́ alhamdulillah aṣa àfọ̀mọ́ fún ọlọ́run ọba náà alhamdulillah ọlọ́run ọba tí ó jẹ́ ọba tó ti mọ́ ọba títọ̀ tí ò lè kàn láéláé ọba tí ọwọ́ àbùkù kẹ́kẹ́ ò lè kàn ọlọ́run ọba náà ni ọba tí a dúpẹ́ fún. alhamdulilayi rabbi alamin. ọlọ́run ọba tí ó kádàrá ó ṣe wá ní mùsùlùmí tó tún gbẹ̀ngbẹ̀ tó gbé fẹ́ lékún lórí àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọba náà ni ọba tí a dúpẹ́ fún. alhamdulilayi rabbi alamin. ọlọ́run náà ni a fi ń bẹ̀rẹ̀ bítúmọ̀ tafsir wa ti rọ̀ lẹ́yìn pẹ̀lú wàsàn sọ́dọ̀ tọ́lọ́run ọba kúrò lọ́dọ̀ ẹni tí ọlọ́run ọba tó ti bínú sí ẹni tí ọlọ́run ọba tó ti gbé jìnà sí kẹ rẹ̀ ni ṣèyítọ́n kìí fẹ́ kọ́ mọ anábì ádámù kó ṣàṣeyọrí ṣèyítọ́n nínú àdáwọlé ọmọ anábì ádámù kò fẹ́ eréere fún wa kódà nínú ẹ̀sìn mo bá gbẹ́sìn dání àṣetánì kò fẹ́ kó ṣàṣeyọrí lórí ẹ̀ ọlọ́run ọba náà la fi ń wá sọ ọ́ kó lọ́dọ̀ ṣèyítọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbìyàn títúmọ̀ tẹ̀síìrù wa ti ọ̀rọ̀ àti bíbẹ̀rẹ̀ ń ṣàlàyé sóra eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó ṣí lẹ́nu ẹ̀rí pé nígbà nílẹ̀ mọ́tò kọjá apárí odidi sóra kan lẹ́nu abẹ́ sí sóra mi ní sóra ní Qur'an inú àwọn sóra tí mẹ́ta ní Qur'an Karim ọlọ́wọ́ bá la fi wá ń wá sọ ìpè láti ìbẹ̀rẹ̀ sóra náà títí dé ìpín rẹ̀ ọlọ́run kò fi ara wa lé náà gbogbo ohun a máa ṣàlàyé ń bẹ̀ náà ó máa jẹ́ kó bá mú sí ìbámu sí tó gbà lérò ọba náà la fi ń bẹ̀rẹ̀ tuntun kùránì wa bákan náà tọrọ káàkiri fún anábà muhammad sallallahu alayhi wa sallam orí tafsir wa anábì sallam tó yẹ kó ń lẹ́nu tó ṣàlàyé fún wa kò sẹ́ni kankan tó ṣàlàyé àlọ́ kùránì kò sí tafsir sẹ́ni kankan fẹ́ ṣe tí yóò bá ti ṣe níbàámu sí bí anábì ṣàlàyé ìbámu sọ̀hábà anabi sallallahu alaihi Sallam. Una ọlọ́run kọba ni sàlékún kẹrẹ fún kọba ni sàlékún gẹ fún anabi náà kọba ni sàlékún àpọ́nlé fún anabi torí bí anabi ló kó àpọ́nlé bá àwọn àwọn àwọn ọ̀ràn rẹ̀ anabi sallam ló kó àpọ́nlé bá wọn olóṣọwọ́ dẹni mọ́lẹ́gbàdé bàbá kìlọ̀ kìlọ̀ àkìkàrà rẹ̀ ẹ rí pé àwọn ìgbà mi ń bẹ nínú ẹbí ẹbí mi ń bẹ tó jẹ́ wípé wọn ò tiẹ̀ gbókọ̀ wọn ọmọ wọn ṣùgbọ́n nígbà tààrà kára àtọ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó lè fà jáde nínú ọmọ wọn tẹ́gbẹ́ ọmọ yẹn ni ó padà wá sọ ìran yẹn di ìran mẹ́lẹ̀ gbàgbé ṣùgbọ́n ẹni àkọ́kọ́ tó lọ kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ fún mi nàdàgbà Muhammad sallallahu alaihi wasallam olùlẹ̀ni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ ìran rẹ̀ àrẹ́bí lọ sọ ìran rẹ̀ di ìran torí tá a bá kìlọ̀ kìlọ̀ yorùbá ní okùn egun gòngò kọ́mọ́ nìgiri kọ́mọ́ níbi àti fàwa ìlànà àwọn oníjìlá ń gbàdúrà yàrá bí sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ àwọn ará Mádínà pàápàá jùlọ kò sọ̀sọ̀ àwọn ará Mádínà wọn a máa fi wọn a máa kí ànábì sọ́lá ní pé wàkẹ́ máa bẹ́ wàkẹ́ máa bẹ́ alat bẹ́ ebonyi làwọn ò dọ̀rọ̀ sàrọ̀fin. وكم عبد وكم عبد علت بابن له ذرى شرفي علت بابن له ذرى شرفي كما علت birasulillahi adinanu. kàmá alat birasulillahi ajinanu. kàmá alat birasulillahi ajinanu. kàmá alati birasulillahi adinanu kàmá aláti bí rasulillahi adinanu kàmá aláti bí rasulillahi adinanu. tipẹ́tipẹ́ àwọn ará ti máa ń ròyìn ànábì báwọn gbogbo dé Madina lé ní òtún bá bẹ̀rẹ̀ torí pé wọ́n mọ̀ pé tani tani tani àtàlà wọn tó bá sàbẹ̀lì sọ̀lọ̀ ebi àlejò ló kó dé ló dé tó wà kó èrè báwọn ará Madina tó fi jápélé ní Madina ọwọ́ àdé àlùmọ̀nà wàrà fẹ́ẹ́ tó bá mọ̀tà Islam dáadáa àbí tá a yé yọ̀wọ̀ pé Madina yìí ṣe èlú tó ṣe é gbé tí ànábì tó débẹ̀. àrẹ́bí wa dé sọ̀sálàm ọwọ́ akórèrè báwọn ó kórèrè báyìí rẹ̀ wọn àbáwa ni wà ká alátìbẹ̀ ègbò ní làhù bọ̀rọ̀ ṣàròfin. wàkàmù àbí alátìbí. بابن له ذرى شرف بابن له ذرى شرف كما علت برسول الله عدنان كما علت برسول الله عدنان كما علت برسول الله عدنان كم عبد ملو ملو نروه وكما به قد علا بابن له ذرى شرف قد علا بابن له قد علا له ابي وكم ابي وكم ابي قد علا قد علا بابن ذرى شرف بابن ذرى شرف كما علت برسول الله عدنان كما علت برسول billahi adinanu kama alati bi rasulillahi adinanu. kẹ́mi abi mélòó mélòó ni bàbá. wà kàmú abi kọ́dí àlà kọ́dí àlà bèbí ni dùrọ̀ sàròfin. mélòó mélòó mélòó jẹ́ bàbá tó jẹ́ pé wọn à ní gbógun ẹ̀ láyé wọn à ní kùsẹ́nìyàn kan tí ó mọ̀ ẹ́ mélòó mélòó bàbá bẹ́ẹ̀. قد على قد على ابن ذرى شرفي قد على بابن ذرى شرفي وقد وقد أبي وكم أبي قد على بابن ذرى شرفي من من على بابن ذرى شرفي tó yẹ pé òun ò ní yìí kò lápọ̀lé kò lásùn sí ládùúgbò kò lásùn sí nílùú ṣùgbọ́n yóò padà wá ga kọ́dà àlá yóò dẹni gíga yóò dẹni tí ó wà nípò yóò dẹni àpẹ́lé yóò dẹni tí wọ́n mọ̀ mọ́ra bá fún torí kíni èbò ní. tòrọ ṣàfihàn. nítorí ọmọ eré tó bí. wàkàmù àbínkọ́dí àlábì ibi ní tòrọ ṣàròfin. nítorí ọmọ eré tó bí ọmọ eré tó bí làwọn ìpamọ́sọ́ náà àlágbájá ẹni àpẹ́lé kí ṣe fóun gẹ́gẹ́ bí báàtì ṣùgbọ́n ti bí ọmọ tó jẹ́ pé ọmọ yẹn ti sọ́dọ̀ olórí ó ti sọ́dọ̀ ẹni tó ga ó wá sí ọmọ tó kórìíre bá àwùjọ tó ti wá tó kórìíre bá ìlú tó ti wá tó kórìíre bá ẹbí tó ti wá ànábì lọ. kàmá aláti bi rasulillahi adinana. kàmá aláti bi rasulillahi adinana. ẹgbẹ́ tó jẹ́ pé àwọn àdínẹ́ẹ̀tì bí wọ́n ṣe di ẹni tó ga ẹni tó jẹ́ ní pàtàkì lẹ́nu bí Rasulullah nítorí pé àárín wọn ni ànábì ti jáde wá ló fi jẹ́ pé ànábì náà olórí ire tó tún kórè ire bá àwọn yòókù ni salawatullahi wa salam. kàmá alati bí Rasulillahi adinanu kàmá alati bí Rasulillahi ọlọ́run bá ní kí ànábì náà má lè ṣe àlékún kí àtúntò fún ànábì tó ní pé òun ni onítafsírì àkọ́kọ́ tó ṣàlàyé Kùránì fáwọn sàhábà ó fi jẹ́ pé àwọn sàhábà wọn ní gbogbo àyà kọ̀ọ̀kan tí màá ti sọ̀kalẹ̀ báwọn ṣe ń hàn làwọn ń hàtúmọ̀ rẹ̀ mọ̀ báwọn ṣe ń hàn làwọn ń gbọ́ ẹ̀kọ́ rẹ̀ mọ̀ ó fi jẹ́ pé àtisọ́dọ̀ Abdullahi ibn Umar rọjàlá tara àwọn ọ̀dọ́ ó léwu owó lóńtó dín ní ọdún mẹ́jọ lórí ikú fẹ́ Kùránì bá kọ́ra lásán o tó fẹ́ pé òun fẹ́ abakọ̀rọ̀ lásán ọdún mẹ́jọ lòun lè lérí ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ torí pípọ̀ òun ṣe ń ra ló ń ra kí ni mọ́ ìtumọ̀ mọ́ ń hàlàyé mọ́ ìtumọ̀ mọ́. ọmọ ìbọn kàtọ́ wọ́n lè lo oyinye ọdún méjìlá lórí kó fẹ́ abakọ̀rọ̀ ọdún méjìlá lólo àwọn sọ lóbi jẹ́ká abúlé mímọ sọ́kòtò lọ́jọ́ láàánú wọ́n tó kí ló sọ ó ní àwọn àyà kẹ́kọ̀ọ́ sọ̀kalẹ̀ rí báyà ló kó o mọ tó sọ̀kalẹ̀ ibi tó sọ̀kalẹ̀ sí kí ni mo rọ́ọ̀dọ́ lórí àyà yìí àti pé àrẹ́bí sọ̀sọ́là mo ti kó àwọn sọ̀hábà ní gbogbo àwọn àyà ti yẹ pẹ̀lú àwọn kìnnì pẹ̀lú àwọn àlàyé wọn láfẹ́ fi wá bọ́ sí sọ́ọ̀tù sọ́ọ̀fù àti parí mọ̀tẹ́kì náà ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá sọ́ọ̀tù sọ́ọ̀fù náà ilẹ̀ afẹ́ tuyi ọlọ́run bá ní a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. àkọ́kọ́ sọ́wọ́ àti abẹ́tù yìí kí ni kọ́kọ́rọ́ tá a kò wọnú sóra náà alákọ̀ọ́kọ́ ni wípé àwọn àfáà onímọ̀ tafsir wọ́n fi mọ̀ hànra wọn lérí wípé ṣé sóra yìí ṣe mọ̀ kí yà ní àbí màdàníyà. ẹrù wípé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá wo kùránì wa àbí àwọn tá a jẹ́ akẹ́kọ̀ọ́ mẹ̀sì tá a bá ń ka àwọn tafasir ẹrù wípé nígbà àwọn tafasir mi ẹ bá ń bẹ̀ ó pè ní màkìyà níbi àwọn tafasir mi ẹ bá ń bẹ̀ ó pè ní màdàníyà ara akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ka eléyìí èwo ló fẹ́ mú nínú méjèèjì èwo fẹ́ mú ṣé màkìyà ni ká fún ní abúmọ̀dàníyà tó sì jẹ́ pé àti gbàgbọ́ yẹ wípé sábàdì kẹ́kẹ́ jẹ́ màkìyà ó yàtọ̀ gédégbé tó ti ó yàtọ̀ gédégbé sí ti mọ̀dàníyà ṣùgbọ́n bó o ní a ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ bó la ṣe fẹ́ yanjú ẹ̀ a rí àwọn àfa gẹ́lẹ́ bí àfa wa Fakhruddin Ar-Razi ẹnu tẹ̀síìrù tiẹ̀ ó sọ wípé sóra yìí mà kí yíyá ni tó ti yé ṣùgbọ́n àárẹ̀ àwọn àfáà mi kà ibi kẹfìrì àti àwọn àfáà mi wọ́n sọ pé màdà níyà ṣùgbọ́n nta ntí ó lè yanjú ẹ̀ ni wípé àkọ́kọ́ kí ni wọ́n ń pè ní àyà àtọ́mọ́ni àyà kan mà kí yíyá ni sóra kan mà kí yíyá ni asọ́fún akó ìtumọ̀ tó ní kì í ṣe pé ó sọ̀kalẹ̀ ní Mẹ́kà ntomi ni wípé gbogbo sóra tí wọ́n sọ̀kalẹ̀ fún àdébà Muhammad sallallahu alaihi wasallam kọ́bílẹ̀ àbáradà kótó padà bí ṣe éjọrọ lọ sí Madina gbogbo suwar àbí aya tó bá sọ̀kalẹ̀ fún anabi síwájú ìjírá yẹn a máa pè ní makiya ọdún bisaani ti jẹ ó lo ọdún mélòó ní Mẹ́kà nígbà tó dànù bìtẹ ọdún mẹ́tàlá sọlọlọ sọlọ gbà tó dé Madina ọdún mélòó ọdún mẹ́wàá tó fi jẹ ọdún méjì mẹ́tàlélógún tó lò ní ipò anabi àtòjíṣẹ́ gbogbo suwar tọ́sọ̀kalẹ̀ fún àdàbẹ̀ ẹ̀sálá ní ọdún mẹ́tàlá àti mẹ́kà mẹ́kìyà kọ̀bá àwọn ọmọ sí inú mẹ́kà nígbà tí àyà yẹn fẹ́ sọ̀kalẹ̀ àbí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bì kẹ́ ọ̀npàrà àbọ̀ iná àyà wà sọ̀kalẹ̀ ní mẹ́kìyà. bẹ́ẹ̀ náà ni madaniya gbogbo sọ̀rọ̀ tàbí àyà tọ́sọ̀kalẹ̀ fún àdàbẹ̀ muhammadu sallam lẹ́yìn tó parí tó ṣe ejira kọlọ madina kódà wàlẹ́ kẹ́ẹ̀dẹ̀ fi mẹ́kẹ̀ta kódà kó sẹ́kó sẹ́kàrà náà bí wà tí àyà fi sọ̀kalẹ̀ fún kẹ́lẹ́ bí irú ẹ̀ ẹ̀rí tó ṣe hajj pati Mẹ́kà nbọdọ ṣe hajj ṣe ṣe hajj Madina ó ṣe hajj níbo ní Mẹ́kà wọ́n sì sọ àwọn àyà tí wọ́n àyà tí wọ́n sọ kalẹ̀ náà ní àyà àlìyáwó akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam dina. àyà yẹ ó sọ kalẹ̀ fún Ànábì nbọ Ni Mẹ́kà ṣùgbọ́n kí ló á pè mọ̀dà níyà ẹnakunṣe àgbọyé yìí kọ yé pé mọdàníyà ń bò jẹ pé àrẹbí ayà yẹn sọ̀kalẹ̀ fún lọdọ lọdọ ká àrọ fún ànábi wa ayà yẹn sọ̀kalẹ̀ fún ànábi ni yẹ ọmọdé júmọ ayọ bá àrọ ọjọ́ júmọ àtàlẹbi sẹ àrọ fún àkàtó sí náà ní ayà yẹn sọ̀kalẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn afọ àgbèsè abẹ́ mọdàníyà tó ní pé ó sọ̀kalẹ̀ fún ànábi bá àdàlẹ̀ hijira tọ́ba gba ọkọ̀ ti gbọ́ yìí pé ajẹ́pẹ́ mẹ́kíyà gbogbo tọ́ba sọ̀kalẹ̀ fún ànábì kọ́bílẹ̀ hijira mẹ́kíyà mo tó wá sọ̀kalẹ̀ fún anabi báàdà lè hijira kí lòun jẹba madaniya ọdún mélòó wá ní aya àbí sọ̀rọ̀ àbí kàfi sọ̀kalẹ̀ báwọn. ọdún mẹ́tàlá. mélòó ni ti madaniya fi sọ̀kalẹ̀ ọdún mẹ́wàá. tọ sọ́ọ̀tù sọ́ọ̀fì wá rè é sẹ́mẹ̀kíyà wá ní ní àbí madaniya àwọn afọ àwa nítọ nígbà táwọn afọ nígbà tẹ̀sí ju wọn pín méjì láì táwọn kan gbé màkìyà táwọn kan gbé mọ̀dàníyà káwọn olùbà àmọ́ bí táwọn gbé sí àbùkátà sí káwọn àmọ́ kankan nínú ẹ̀ ń ta kọ́mọ̀ nípa àti màkìyà àti mọ̀dàníyà tọ́ àbá àdọ́dà kí ni àwọn àyà màkìyà kí ni wọ́n kọ́nu àyà mọ̀dàníyà kí ni wọ́n kọ́nu àwọn sọláàmù lọ ọdún mẹ́tàlá ní mẹ́kà kẹfà yìí sọ mẹ́wàá àkọ́kọ́ lẹ́yìn ọdún mẹ́wàá àkọ́kọ́ yìí ẹ ọ̀rùndín jàbí wọ́n mú anabi lọ sí miraj ìsúnáwá ni miraj ọlọ́gba kí ni wá ọlọ́gba rún wá ọlọ́gba irun ni ní okun ọdún mẹ́ta tánà bí okun òníbo ní mẹ́ka wọ́n dúró wọ́n wà ní mẹ́ka báwọn wọ́n fi kí irun ọdún mélòó ọdún mẹ́ta bẹ́ẹ̀ ìgbà tí wọ́n kú ní mẹ́ka kò sí nǹkan kẹ́ tí wọ́n pàṣẹ ní mẹ́ka kí ọ́bìlẹ̀ ìjírọ̀ tó ju nǹkan méjì lọ aláwọ̀ kọ́ àtọ̀wọ̀ hídú wọ̀ sọ̀rọ̀ ìgbà tí wọ́n dé Madina ìní àwọn òfin wá ń dé inú ẹni ìgbà ni àṣìyàmù dé ìgbà yẹn ni zakati dé ìgbà yẹn ni hajj dé ìgbà yẹn ni jihadi dé àti wàbà àwọn bàkíyà ṣàrọ̀ èdè àwọn òfin ẹ̀sìn tó ń sẹ́kù náà gbà yẹn ló wá dé àti ọkọ ní farukù máa à ń ṣe àwọn farukù báyìí náà àwọn nǹkan àyà àbí suwaru màkìyà àti kìnnì. a sọ pé àyà màkìyà yóò kó kìnnì kílá máa rí mẹ ọ̀rọ̀ tawhid wà sọ̀la. Mọ̀dàníyà ló kó gbogbo àwọn bàkìyà àwọn sàrọ̀ ìwé ẹ̀sìn àwọn òfin ẹ̀sìn yòókù ló kó nu. Táyì àwọn àsọpẹ́ kàkà lọ sínú sọ́ọ̀tù sọ́ọ̀fì. Kí ni tí àwọn àyà sọ́ọ̀tù sọ́ọ̀fì tó kó nu? Àwọn afáàní nínú ẹ̀ àríjì hàlì bẹ̀ tó jẹ́ pé nta bẹ́ẹ̀ lè wé mọ̀ wípé olùlẹ̀ sábàbù nùzúlù kẹ́wàá sì bá sàlàyé ta bẹ́ẹ̀ lè wé mọ̀ àmàdákàrà wo bá dọ̀dọ̀ fàṣẹ rẹ̀ ẹ ẹ bi ta bẹ́ẹ̀ lè wé mọ̀ pé tọ̀yìntàn fa sábàbù tọ́lọ̀ mi sọ́sọ́rọ̀ àyè kalẹ̀ fún àdébẹ̀ sálàm wọ́n ní náà ní fi jihad ó ní jihad jama ibo ni jihad ti wọnú ẹ̀sìn makara àdúgbò àdínà ọ̀rọ̀ àṣẹ tó ti yé tó fi dágbé ọ̀rọ̀ àfa àti wọ́n sọ wípé màkìyà ni ọ̀rọ̀ wọn ò ségin kò wọlé rahimahullahu ta'ala torí pé ọ̀rọ̀ sura yìí àwọn ẹ̀kọ́ tó kónú arígbé ọ̀rọ̀ jihad kódà àwọn àfa sọ pé jihad tọ́lọ́pàá aṣọ pé sura yìí kónú yìí ọ̀rọ̀ jihad ẹgbẹ̀rẹ̀ nígbàdé mẹ́kà mélòó ní àwọn mùsùlùmí mẹ́kà wọn à ní agbára wọn ní kẹtẹ lóbi jẹ pé ayé àkọ́kọ́ tó lọ kọ́kọ́ sọ̀rọ̀ kalẹ̀ nípa jihad ayé àkọ́kọ́ onibisọtò hajj ayé àkọ́kọ́ tó lọ kọ́kọ́ sọ̀rọ̀ kalẹ̀ nípa jihad oni odina torípé wọ́n ti ń gbógun dà mùsùlùmí gbogbo nǹkan wọ́n ti fẹ́rẹ́ráìsì wọn wọ́n ti dààmú wọn wọ́n ti ṣègbà wọn ti sàwó ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ lọ́nà ẹ̀ tí ì lè jà ẹ̀ tí ì lè ṣe kéde ẹ̀ tí ì lè jà kò tí ì sàkóso sí ìsìnkà ìjà ńlọrọ yẹn ayé àtàtì náà òní ayé àwọn kọ́ tí wọ́n kọ́kọ́ أذن للذين يقاتلون أذن للذين يقاتلون بأنه ظلموا وإن الله على نصرهم لقدير آية كوكوري تلو صنفا جهاد ẹwù jẹmọ sóra àwọn olówà sọtọ hajj ìgbà wo ni hajj dé nọọsì ẹ wo bí jẹ́ àwọn afáà tí wọ́n ti lọ sí ìgbà tó ti wọ́n wá kátó ká afẹ́ mú pé mọ̀dà níyà ní sóra sọ́fún níta fẹ́ mú nìyẹn àwọn àwọn àkàlẹ̀ mú bẹ́ẹ̀ ó bọ̀rọ̀ láwọn àwòmọ́ táwò káfọ́ pé àpọ̀dà rẹ̀ yàrá ìlòtọ́ kì í ṣe bàtí yẹ. ó ń tẹ́bí jìyà á dìgbà àkọ́kọ́ àyà àkọ́kọ́ sọ ọlọ́kọ́ sọ àyà kalẹ̀ nípa jìyà ìdọ́kọ́kọ́ sọ ni pé udhina. udhina lilladhina yuqataluna bi annahu zulimu. udhina àti yọ̀ǹda wọ́n ti yọ̀ǹda. lilladhina yuqataluna. fún àwọn àwọn tí àwọn kèfèrí tí wọ́n ń gbógun ti tiwọn àjẹká rẹ́sìn wọn ṣe ọlọ́ni àti yọ̀ǹda fáwọn náà báyìí kí wọ́n jà. bí a ná òun gúnlé mu. torí pé àwọn kèfèrí ti jẹ gàba lérí wọn ó ti pọ̀ jù wọn ò jẹ́ wọn ó sinmi wọ́n ti ṣàbòsí wọn ọlọ́ni àsìkò tó ẹ̀yin náà lọ rèé jà ọwọ́ àṣàdé nǹkan àgbọ̀ wáyé náà. wọ́n iná lọ́ọ́lá nasirihim laqadir. wàyí lọ́wọ́ àlá nasirihim laqadir ọlọ́run ọba ti ẹ̀ sì rọ́ lọ́run ọba lórí kó ràn wọ́n ṣe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí wọ́n ti ṣe ní mẹ́ka ẹtú dé pàdé náà tó jẹ ẹsìn mi ọlọ́run ọba níjà pa akọ rà yín ṣe àti rà yín ṣe kò lè kangara ọlọ́run lè kangara níbẹ̀ àwọn afọ àyà kọ́kọ́ rè fil jihad a sì gba ní sóràtù bẹ́ẹ̀ tọ́lọ́ ti sọ̀rọ̀ tó ti sọ tó pàṣẹ pé tọ̀ ajá pé hukumu jihadi gan ọ bẹ̀rẹ̀ ní àwọn àyà Madina fa ìdá sọ́ọ̀tù sọ́ọ̀fì yìí madani yà ni ọ̀rọ̀ tó nílẹ̀ jùlọ ní ọ̀rọ̀ àwọn afa nìyẹn wípé sóra yẹn madani àwọn afa tí wọ́n kà á nú àwọn màkìyà ajá pé ọ̀rọ̀ wọn ọwà màjọ tó ti àrọ́jẹ́ ó náà ní pé sóra yìí jẹ́ kíni ó jẹ́ sóra kíni o sóra tó bá yìí tábà pàdé ẹ̀ ní àwọn àkọọ́lẹ̀ láti gba àwọn àlàyé tó tó rọ̀ mọ́ ọlọ́run àwọn afa wa ní sọ́tù sọ́fì yìí kí làwọn dábàá pàdé nínú ẹ̀ wọ́n ní nínú àwọn dábàá pàdé ọ̀gá jihad ọ̀rọ̀ jihad afẹ́jà jihad afẹ́lọ jihad Kini ni wọ́n ń pè ní jihad gan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ló jẹ́ wípé àmọ́ tẹ́ ń pè ní jihad tó bá ti gbọ́ jihad báyìí ó ti nàpá ó ti lẹ́sẹ̀ ìgbà wo ni jihad máa ń jẹ́ ọ̀ranyàn lórí àwa mùsùlùmí kí sì ni àwọn ẹjẹ́ wọn àwọn ẹ̀kọ́ wo ló ń bẹ fún jihad jíjà nínú sura yìí náà ni a ti ṣe àlàyé ẹ̀ bákan náà nínú sura yìí ọlọ́run bẹ́ẹ̀ sọ yóò sọ díẹ̀ fún wa nípa ọ̀rọ̀ Ànábì Musa àti àwọn èèyàn rẹ̀ bákan náà yóò sọ fún wa nípa àwọn Ànábì Isa anabi isa àti àwọn èèyàn rẹ̀ àti kí ni àsọlẹ tànàbí isa tó sọ síwájú kótó kọlọmọba subhanahu wa ta'ala kótó gbẹlẹ àwọn eléyìí náà ní náà ọlọ́run ọba wa fẹ́ bẹ̀rẹ̀ sóra náà kò wá kọ́kọ́ lọ sínú ọ̀rọ̀ tó fẹ́ sọ torí pé àwọn ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó ń fi tó bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ti fi hàn ni ọlọ́run wa bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣe àfọ̀mọ́ fúnra rẹ̀ pẹ̀lú fífọ ara rẹ̀ mọ́kò ní gbogbo tí ń jẹ́ bọ àti gbogbo tí ń jẹ́ àbùkù ó ní sabbaha ìmá fi samawati wa ma fil ard. sabbaha lillah ìmá fi samawati. في الأرض وهو العزيز الحكيم الله ما بعد السيلة لا يميع على القرآن ẹni pé bàmí ọ̀nà mẹ́ta ọlọ́run gbà mọ́ sọ̀rọ̀ ẹ̀ ẹni pé sàbáhà tó sọ irú fíìlù wo nìyẹn fíìlù máa ń rí ètò ti tẹ sabahalila. sabahalila yìí máa fi sàmà wá tí wọ́n máa bẹ̀rẹ̀ àrùn. níbo mi ọlọ́wọ́ bó sọ pé yusabihu ẹ yusabihu lila dẹ́bi tí wọ́n ti wà. yusabihu lila yìí máa fi sàmà wá tí wọ́n máa bẹ̀rẹ̀ àrùn. yóò mú wá ní mùdọ́rì ntí ń ṣẹlẹ̀ lọ́wọ́ níbo mi yóò sì mú wá ní amúlùpẹ̀ sábẹ̀ hisma rabbikal ala. sábẹ̀ hisma rabbikal ala alẹ́bí kọlọ́kọ́ bá sáwọ́. a jẹ́ pé ojú mẹ́ta ni mẹ́ ń gbà wá àrùn bó ṣe wá ní máàdì sàbáhà ìlọ́wọ́ ní mọ̀dọ́rì yusafi ọ̀hún ó tún wá ní amúlùpẹ̀ sàbẹ̀. a jẹ́ ń pè Allah subhanahu wa ta'ala àwọn afọ àti kílò kan tó fi jẹ́ pé àsìkò mẹ́ta ló mu wá ó ní sẹ́ ẹ̀mẹ̀ pé nínú ọjọ́ kò sí nínú ayé àsìkò ojú mẹ́ta lọ. ẹ̀rọ bí àwọn àfọ onímọ̀ náà kù tí wọ́n pín fíìlù sí mẹ́ta kò sí nǹkan tá a fi pé kíni aláha kíni kíni zaman náà ẹ ó ní àsìkò tá a ní náà ni wọ́n fi pé fẹ́ẹ̀ tá a fi pé fíìlù sí mẹ́ta inú fi jẹ́ pé kò lè kò lè ṣẹlẹ̀ lọ́la ẹnì kan ní ẹ̀dá kò sáà ẹ bá wa wẹ́ẹ̀dì tó fi jẹ́ pé fíìlù máa dín kò dọ́dọ̀ àṣẹwọ̀n lọ́wà ẹ fún aládé fìkọ́ lórí kóse tẹ̀sí mi ẹ̀rọ bá dàda sáà nàkúlù la àwọn àfọwọ́ onímọ̀ ẹ̀dá wòlọ́yọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fi tàbí wọn ṣẹkara wọ́n ti wádìí wọ́n ti rí pé gbogbo ti máa ń ṣẹlẹ̀ láyé bí ọ̀ tọmọ jẹ máa rí yóò ṣẹlẹ̀ lónìí tí ọmọ jẹ mọ láàrí tí ọba ṣẹlẹ̀ lónìí ó lè ṣẹlẹ̀ lọ́la pẹ̀lú àṣẹ pé ó yà ṣe báyìí tó àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ó yìí máa ń kọjá pípa tó fẹ́ sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ kó tó sọ àbígbà tó ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni nǹkan yẹn ń ṣẹlẹ̀ ó jẹ́ mọ̀dọ́rì àbí tó o bá ti sọ̀rọ̀ yẹn tẹ́ láfẹ́ kó ṣẹlẹ̀ méje lè sí nígbà tó a lọ pé eye ẹ bá kò jẹ báyìí ṣé ẹni yóò jókòó ká tó parí ọ̀rọ̀ àdúrà tó parí ọ̀rọ̀ àdúrà tó parí ọ̀rọ̀ tó ti yé ajẹ́ pé gbogbo àsìkò pátá nínú àsìkò ayé kò sí ṣẹ́jú kan báyìí táwọn èèyàn mọ̀ sàkọ́mọ́ ọlọ́run. sàbàlì lẹ́yìn lẹ́bi sọ́mọ̀ wá àti wọ́n máa fẹ́lẹ̀ wọ́n wà láwọn sí ìṣòlẹ̀ àkì. máa fi sàmà wá àti wọ́n máa gbogbo tí ń bẹ nínú sẹ́mà pátá. máa fi sẹ́mà wá àfa àwọn oníkíni mẹ́nu sámà tó mẹ́nu sámà kò sí káàkiri la bẹ́ ká. máa fi sàmà wá tí wọ́n máa bẹ̀rẹ̀ àdé. kákàbá pẹ̀rẹ̀ àwọn màláìkà lásán. ẹ̀rí pé àwọn màláìkà nínú àwọn nǹkan tí mẹ́nu sámà làwọn náà kò sí gbà kan tí mo sàkó ẹwà nígbà Muhammadu sallá alábìrin àtọ̀tì sàmà alábìrin sàmà ń gbé sàmà ṣe gé sàmà ń gbé alábìrin ó sì dọ̀rọ̀ yẹn fún kó gbé torí pé máa mi máa wọ bẹ́ẹ̀ kò sáàyè kankan tẹ́ ẹ lè rí tó lè gba ẹ̀ka mẹ́rin ọmọ nìyẹn báyìí àyàfi kọjá pé màláíkà kan nínú amálàkù kan nínú màláíkà ọlọ́run ọba yóò wà láàyè yẹn ìmọ̀ kọjá pé ó dúró fọlọ́ tí sàfọ̀mọ́ lọ àbórùkù àbóṣojú. sabbahalillahi ma fi samawati wa ma fil ardi. gbogbo tí ń bẹ ní sẹ́mà pátá ní sàfọ̀mọ́ ọlọ́run ọba àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ náà ẹ̀ gbogbo náà ní sàfọ̀mọ́ ọlọ́run yàtọ̀ sáwòye ẹ gbàgbé àwọn mélòó làwọn nínú ẹ̀dọ́ lọ mélòó lè yẹn nínú ẹ̀dọ́ lọ àwọn ẹ̀dọ́ lọ subhanahu wa ta'ala tó dá kọ́dà ọlọ́ni wà kọ́lákọ̀ mímọ́ láti àràmọ́ níta tó dá gẹ́gẹ́ ẹ̀ tún mọ̀ wá pẹ̀lú gbogbo wa ní discovery láyé táwọn onímọ̀ ìjìnlẹ̀ ti ṣe lẹ́nu àìmọ́ tọ́lọ̀ tó ti dá tí wọn ò tún mọ̀ kèsì pọ́sẹ̀ ìdá wa tó gbé náà akéde àgbẹ̀ kèsì pọ́sẹ̀ ìdá tàbí ẹ̀rọ gba bóyá olóhùn tẹ̀sẹ̀ tó wá dá ọ̀tẹ̀sẹ̀ discover akẹ́kẹ́ so bí ọlọ́run tẹ̀sẹ̀ dá náà akéde àgbẹ̀ pé ọlọ́run ti dá gbogbo tó fẹ́ dá so tiẹ o ti wà tipẹ́ so gbogbo nga ẹ̀yin ṣẹlẹ̀ ẹsẹsẹ ẹ̀yin ẹsẹ wádìí kan pípé tó wá dé ọmọ ọmọ náà ẹsẹ dáhùn àbẹrẹ kọta àyà pé ẹ ọlọ́kọ̀dọ̀ wà lẹ́nu ọ̀kọ́lá kan bá fi sọ̀rọ̀ wá tó máa fi àwọn ẹ fi sitati àyà tó mọ̀ sítáwá kàlà ọ̀rẹ́ ìgbà náà wá bóòlù sí wa ọlọkọ gbogbo ẹ sábà sábà wá àti ọdá gbogbo sábà méjèèjì àti ti bẹ́ẹ̀ pátá ńgbọ̀dá sábà àti ilẹ̀ àti gbogbo ẹ ọwọ́ sẹ̀ ṣe kíni o ọwọ́ sẹ̀ ṣe sì wá ọlọ́run wa gún wàásù ara oṣù tiẹ̀ báwa bí pẹ́tọ̀ ṣé lẹ́yìn tọ́lọ́ ń gún wà tán ni gbogbo àìsàn bẹ̀rẹ̀ sí dá mi lásìkò ìgbà ìdá gbogbo tí ń bẹ ní sẹ́mà àtẹ̀yítà àmà àtẹ̀yítà àmà èyí tó ń bẹ nínú ọlẹ̀ èyítà àmà àtẹ̀yítà àmà wọ́n ń sàfọ̀mọ́ fún ọlọ́run ọba. sọ̀bàlì lọ́yìn. wàhùn àzízù lè hàkì. ọba náà azizu ni ọba abiyi alaziz ọba tí àbùkù lè kàn láéláé ọba tí àbùkù kàn rí alhakim ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́run ọba náà gbogbo ntọ́la ọba ń ṣe lásìkò kọ̀ọ̀kan pátá a rí kí mọ̀ ọlọ́run ọba níbi àwọn ìṣẹ̀lẹ̀ tí ó dá ìrìnà sọ̀rọ̀ yìí tọ́tẹ́ ìgbà rẹ̀ mọ̀ pé ah, kí ló wá fẹ́ mú dáre bí tó ń ṣẹlẹ̀ yìí tó sì dẹ́kun tó ń ti bẹ́ẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn ẹ̀rẹ̀ alahakim ọlọ́ọ̀bá ọba tó jẹ́ pé ọgbẹ́ tiẹ̀ tayọ ti gbogbo ẹ̀dá pàpàpà ọlọ́ọ̀bá ó fi ìyẹn àwọn afárá ní kí ló fà tó fi yẹ kí ó fi ìyẹn bẹ̀rẹ̀ sọ́ọ̀tì sọ́ọ̀fì wọ́n ní sẹ́ mọ̀ wípé gbàtó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mùtẹ̀hínà àwọn ọ̀rọ̀ tó sọ fún wa ní mùtẹ̀hínà ọ̀rọ̀ ẹ má mú kéfìrí lọ́rẹ̀ ẹ má ṣe báyìí ẹ má ṣe tọ̀hún àti ọ̀rọ̀ Hudaybiya àti àwọn tó jọ bẹ́ẹ̀ ta sàlàyé sẹ́yìn ó ní ọlọ́run wá ń fi eléyìí pé wà padà tó gbogbo ọba tó ṣe gbogbo tá a nínú ìtàn yìí nìyẹn ọba kọ́mọ́n. sàbàlì láì máa fi sàmà wá tí wàá máa fi lẹ́ وهو العزيز الحكيم وهو العزيز الحكيم. ọlọ́run wa bọ́ sí ibi tó fẹ́ sọ̀rọ̀ lórí gẹ́gẹ́ tẹ̀gbọ́n ti fọ ara rẹ̀ mọ́ ó sọ fún wa kó àwọn gbogbo tí mẹ́sàn-án àti ẹ̀ fọ̀ mọ́ ọ wá bọ́ síbi tó fẹ́ sọ̀rọ̀ pé yá alladhina amanu. yá alladhina amanu lima taquluna ma la taf'alun. àwọn afọ́nimọ̀ tafsir wọ́n ní àyà eléyìí wọ́n ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kẹ́lẹ́ bó ṣe wá min hadith Abdullahi ipe o jẹ pé àdìsí yẹn rọpò lọ́dọ̀ àwọn afárá àdìsí lè rí ṣe hàn torí pé àwọn afárá gbà wípé nínú àwọn tọgbà àdìsí yẹn wá ẹlòmíràn mẹnu wọn tó jẹ pé mọdálísù àbúkà sọ pé ẹlòmíràn sì mẹtọ ẹ pọ́n ṣe ìrìsà àlàkólé àdìsí àwọn afárá tí wọ́n hàn sánà rẹ̀ pàápàá jùlọ látara wípé àlàyé sọ́rọ́tò sọ́fì yìí ó ní nǹkan bá ṣe pẹ̀lú ẹ̀ àwọn abúlé ibùdó sàlám ó ní àwọn sàhábà níjọ kan wọ́n kóra wọn jọ wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ń dáwẹ̀ wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wa kí ni wọ́n ń sọ ni pé à ń sọ láàrin ara wa pa láàrin ara wa ayyukum ya'ti sọ̀sọ̀sọ̀là à ń wò pé ta la fẹ́ rẹ́ sí ànábì à ń wẹ́ nìkan à ń sẹ́ mọ̀nà pé ẹ ká wẹ́ nìkan tá à ànábì ọ̀yẹ̀ sí àlùyé kọ́ wa lọ bá ní bí ànábì léèrè wípé ẹ ẹrẹ kò kan ẹ sàlàyé fún mi kí n dájọ nǹkan báyìí gẹ́lẹ́ bí ẹni kó sọ láti lo nǹkan ẹ tó bá gbọ́ dájú ẹ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wa tó bá sì gbọ̀ngàn náà tó béèrè ọ̀rọ̀ ló segin ló fẹ́ jẹ ẹgbẹ́ nígbà tó bá gbọ́ ìdí ẹ̀ yẹn tán ìdí ó lè ṣe báyìí ẹni pé àwọn afáwọn máa sọ fún tòlá àbúrò ẹlẹ́mì yìí pé gbogbo àtàkọ́ ni òun jẹ́ kí ó jẹ́ ọlọ́wọ́ ọba lórí ìtumọ̀ ẹni pé mọ̀lọ́lẹ́ kí ló lè mọ gba kí tuntun ẹ̀rí tọ́wọ́ wọn lò èkéṣì ẹ̀ tọ́wọ́ bá lò ní pọ̀ sí ni ẹ̀ yorùbá wọn kú kílà kílà lóye yẹn pé bó ṣe bó ṣe ń dàgbà ní òun mọ ọlọ́run náà wújà rẹ lórí rẹ fún sọ́tọ́ o tún ti mẹlẹ́ yìí ẹn tó ń kà ẹn tó ń gbọ́ ẹn tó ń ké tí wọ́n tọ́ gbogbo ẹ gbogbo oníkàlọ́ lọ́sàn-án fún adé tàbí má lè fi pé wàlẹ̀ kùránì fún jẹ̀tún lẹ́kì kùránì tó ń gbọ́ wáàsí tó ń wá ó lè jẹ́rìí fún ọ tó gbé ìwọ ètò ọgbọ́n ìyàwó ọ̀hún ọ̀tọ̀ ìtọ̀ gbọ́ lónìí ilé gé tọ́ lọ abẹ́ ibi ìjókòó ẹ̀kọ́ ẹ̀sìn tọ́ lọ tọ́ gbọ́ nǹkan tuntun bó ṣe gbọ́ ó lè jẹ́rìí fún ọ tàbí kọ́ jẹ́rìí lọ lórí nǹkan tọ̀ tó bá ti wárí gbà èmi òwúlẹ̀ ní lọ wáàsí mà ìgbà nígbà tó ti sọ pé ó tún di pé ó jẹ́rìí lórí rẹ̀ lórí àgbẹ̀yẹ̀wò ẹ̀ka jókòó lé bọ́ bá sí kò rẹ̀ ó tún ní láwùjọ àrẹ bẹ́ẹ̀ náà àṣejù rere wà ní pé kọ lọkọ gbọ́ kó ṣe kíni kó mọ̀lò. nǹkan bàlá àtàdìrí pàtẹ́líkà mọ̀ sí ìbátan. àtẹ̀tí lè bẹ̀rẹ̀ bí tí a lọ dànù. ṣùgbọ́n àwọn afa wa ní àwọn sábà ní àwọn ń ta lára sábà sábà yẹsẹ alu kọlọba níbi àrẹ́bí lérè wípé iṣẹ́ wo ni Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù. ẹ wọ àwọn sàhábà. torí pé tó múra àwọn ọlọ́gbà wọ́n sàn wúlò àwọn ẹ̀jẹ̀ agbẹ́ni kẹ̀jẹ̀ kọ́ lọ́ba ní bá anabi sallallahu alayhi wa sallam wọ́n lọ́ba ayọ̀lá amala ahabu ilallah anabi abẹ́ mọ̀ sẹ́wọ̀n lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù àwọn sì ròyìn láàrin ara wọn ṣùgbọ́n anáwà lọ́ba nàbí nkárí wọlú anabi sallam kò sí láàrin wọn anabi wa rẹsẹ ó wà ní sábà sọ̀rọ̀ jọlọ wa lọjọ sí wọn bó ṣe rẹ nìkan lọpọlọpọjá wa ó pè yóò dé kò tó pẹ́ ọdún mọsá jẹ lọpọlọpọjá wa títí wá ń pè wọn lẹ́yìn ọkọ wa tó fi kó gbogbo àwọn tẹsí mọ náà kò yé àwọn kan jẹ kómi kan wọn sọ̀rọ̀ pé ẹja sí báyìí ọkà ọgá wa dúró lébẹ kí ni wa ó pè kí ni títí wọn fún wa padà àṣẹbù sọ́dọ̀ ara mi sọsọ. gíṣọ lọ́wọ́ bá sọ̀rọ̀ lọ́wọ́ sọlá ọwọ́ kan kí ni ẹ fọlá mo fẹ́ ka súra kan tí ọlọ́run ṣe sọ̀kalẹ̀ fún mi mo fẹ́ ka fún yín anabi wa ka sọ́wọ́tò kìnìún sọ́wọ́tò sọ́fọ́. ìzàbàlì láì máa fi sábà wà tí wà máa fi àwọn afa àní kíkẹ́ tó jẹ́ pé sọ́wọ́tò sọ́fọ́ yàrá mi kà fún wọn. anabi kà á fún wọn apá àwọn afa wọn ní anabi tiẹ̀ ka abala kan níbi tọ́wọ́ bá ti sọ pé alẹ́ àdúgbò kan àti jára tọ́wọ́ ti sọ̀rọ̀ jihadi jẹ́jẹ́ ẹ nínú sọ́wọ́ ẹ fẹ́ mọ sẹ́tọ́ lóore jù lọ́wọ́ ká yọjú jihadi tó ti ànábì kà fún ọmọ ẹ ọkà sọ̀rọ̀ tó fi dẹ́kun mo gba àwọn tó gba àdìsí yìí wá pátá tí wọ́n bá ti fẹ́ dà kára rẹ̀ wọ́n fẹ́ sọ àdìsí yìí fún àwọn ọmọ kí wọn gbogbo wọn náà mẹ́ta sọ̀rọ̀ àìtọ́ so ti ye so sísílà wà láàrin bí àwọn olùwà àti àdìsí pèsè jẹrẹ pèsè sọ àdìsí àdìbí wa sọ fún wa pé iṣẹ́ tó lọ́wọ́ bá ní pèsè jù ní jihad ṣùgbọ́n jihad yìí wá gbàtọ́lọ́ wọn bá ṣe lọ́rọ̀ ẹ̀tọ́ ṣe lé ọ̀rọ̀ yẹn báwọn mùsùlùmí lé rí báyìí kọ́ wa di pé àwọn tí wọ́n ń sọ pé afẹ́mọ́ tó lọ́rọ̀ nífẹ̀ẹ́ yìí káti ẹ̀ máa ṣe afẹ́mọ́ tó gbọ́ lọ́rọ̀ ṣètò ẹ̀gbọ́n tó lọ́rọ̀ bá fẹ́ ká máa ṣe káti ẹ̀ lè máa pé ọ wa di pé jìhádì wa dé tán ó máa fẹ́ yẹn rẹ̀. àti pé ọ̀pọ̀lọpọ̀ wa náà tó yẹ pé àmọ́ wò pé káti ẹ̀ mọ́ṣẹ́ tó jẹ́ sórí ìjàre ṣé kéèyàn máa ṣe kíníkan náà ṣáàlà bí mọ́nìyàn ṣe ń ru lára wa tó bá di reality tẹ tó bá dòdòdò tẹ wà láyé gbogbo akọ́lá lè tó. ẹni dálkọ lẹ. ẹja ẹ jọ ti kó o dẹjà ọmọọṣẹ dárúsọ àwọn yẹn tí dárúsọ yẹn bá dé tó bá dé tẹ wà láyé kálọ kó fẹ yẹn. gbogbo àwọn afẹ́fẹ́ afẹ́ ẹja lọ títí tí ẹja lọ kíníkà kíníkà gbogbo ẹ tó bá dòdòdò tẹ gbogbo ìjà balùwẹ̀ tó ọkọ yẹn ó kọ pamọ́ náà náà pé ọmọ mi ò tí ì dànù ọlọ́run wá ń fi àyà eléyìí ó fi ń kọjú rúṣe síbẹ̀ pé yáa yọ alladhina amanu. yáa yọ alladhina amanu lima taquluna ma la taf'alun wọ́n ti sọ pé ọlọ́run ti ẹ̀sọ́ jihadi kọ́ ti ẹ̀sọ́ tó nífẹ̀ẹ́ sí jù kọjá àmọ́sẹ́ olóore tó ọlọ́run ti wọ́n sọ pé jihadi jihadi ló jihadi ẹ̀ wò wá lè ẹ̀mí wò gbé mẹ́ ẹ̀rí pẹ̀lú pé akọ̀rọ̀ ní kutiba alaykumul qital ọwọ́ kurhun lakum. òun òun òun ti ṣe kẹ́ jagun ní ọ̀rọ̀ ẹ̀yẹ lẹ́yìn lórí ṣùgbọ́n mi yín kọ̀ọ̀kọ̀. abilaru bẹ ní sọ́tù muhammad aláwọ̀ subhanahu wa ta'ala ó dà kára àyà ní àyà bíi twenty sọ́tù muhammad ọlọ́wọ́ sọ̀rọ̀ tala kọ́ sọ fún wa mẹ́ yìí pé àwọn èèyàn kẹ̀ mọ́ pariwo jihadi ni wàláì tó lòdù ẹ bá délẹ̀ jihadi gẹ́gẹ́ tọ́mọ́ni jihad mẹ́sì fọwọ́ sí tóyòdó jihad bá dé ayàwó tó ayọ̀gùn tóyòdó jihad bá dé lẹ́tẹ̀ èyí mélòó ni ó dúró. ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض نظر المغشي نظر المغشي عليه من الموت فأولى له فأولى له àwọn èèyàn tó wà ní ìjìyà àdìjàdìjà káti ẹja kájà tó o bá jẹ ìjà wọn ló fẹ́ jà. wàyàkúlù lẹ́bí náà àmànú. ọlọ́dẹ àwọn mòmìnísà gbọ́dọ̀ wọn kàfàrà àwọn bíbá yìí ọlọ́dẹ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ kọ́sọ́pọ̀ àwọn kèfèrí ajẹ́gbẹ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn mòmìnísà lọ́wọ́ bẹ́ẹ̀ sí wò báyìí àti sọ̀rọ̀ àwọn kèfèrí sẹ́yìn báwọn ṣe rí bí di wọn ṣe rí bí wọn ṣe dá ọwọ́ kan ẹ̀mí àti ẹ̀ báyìí ọ̀rọ̀ kan wá. wọ́yà kúlù lẹ́dínà ámánú. ọlọ́dẹ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ wọ́n máa sọ wípé. láwùlà nùzìlàtì àrẹ láwùlà nùzìlàtì súrà. tí wọn tiẹ̀ lè bá ní sọ súrà kankan lẹ́nu ṣé wọn ò lè sọ súrà ṣé kò lè súrà kankan ò lè sọ kalẹ̀ ní. fàyídà ń zìlàtì súrà tó mọ̀ bá ti wá sọ súrà kankanlẹ̀ fún wọn ọlọ́run tá a bá sọ súrà kankanlẹ̀ fún wọn tá a wá sọ ọ̀rọ̀ nípa jihadi náà. rọ̀ìtà lẹ́dínà bí kùlù mi mọ́tún. ọlọ́run yóò mú ìwà nábì ó mọ̀ ẹ́ àwọn tó jẹ́ pé ẹ̀mí wọn dọ̀tí àwọn tí àárẹ̀ ń ṣe nínú àwọn mùmìnì. yanzuruna ilayka nadara al-maghshi alayhi min al-maut. wọ́n fọwọ́ wo wa nábì báyìí ìwò tí wọ́n máa wọ́ ìwọ ẹni tí ikú ti ń bẹ̀rù pé àwa ah, lọ jẹ́ àgàdo ṣé àwa ní padà wálé mọ́ ẹ̀rọ kò ṣe ẹ̀ tó bá lọ jẹ́ àdìmọ́ bẹ̀rẹ̀ kó ṣe wọ́n padà wálé ibi ẹbí bí akọ̀ wálé fún wọn àfúnṣe kò mú iye tó wá ní pé àrẹ mi ṣe tó sọ ní pé tá a bá lọ tá a bá dé mọ́sọ ẹ̀lẹ́ àbúrò lọ́rọ́ tiẹ̀ ọdún tó ah, tọ̀ apá ń jẹ́ nàná ẹ̀ tí kò sọ̀rọ̀ mi ta ọ̀nà mi ta lè gbà báwọn sọ̀rọ̀ ní ká tiẹ̀ kó káfí àdẹ́sí iṣu yẹn tó fẹ́ kí gbogbo àwọn èèyàn náà ń jẹ àdé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ẹ̀yìn kankan ojú sẹ̀rẹ̀ ẹ̀dí black card ẹ̀dí ewu ẹ̀ ẹ̀ tí ìrètí tó bá dìjì àdé àkejì wà lẹ́ẹ̀ hàn. àìmọye ọ̀rọ̀ jẹ́ pé kò tí kò tí balance ara ẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ yìí mẹ́rin àkíkàdé òdo ọlọ́run gbé black card gbé black card ní ní school kankan ojú sẹ̀rẹ̀ kékeré ọ̀yà ká ìlọ́gbẹ̀ ògiri iná ní bọ́tà kálẹ̀ sàókọ̀ gbogbo sàókọ̀ tó bá Wallahi, Amir going to win now. Inshallah, brothers, inshallah, brothers, there's a, there's a devil that is peace and uh, there's a clinic. You are the people. You couldn't hear what the rock. ينظرون إليك نظر المغشي عليه من الموت. torí pé àti jajì àdì gẹ́gẹ́ àwọn ẹni ọlọ́run náà máa ń jajì àdì hakiki. sẹ́ni gbogbo àwọn jajì ẹgbẹ́ bílákàdì ẹ̀ ṣe gbá gbogbo tó ń dà lóru ìwà lọ́ ìjàmbá àkẹ́sẹ̀ jajì tó tọ́ tó ti yẹ tẹ́ bá ti irú irú ìró tó bá ti dojú kú ẹ rí. yóò rú ẹyẹ ẹyẹ ṣílẹ ṣílẹ bolẹ fún ẹ ṣílẹ bolẹ fún ẹ gbà wọn gbórí wọlé pé àmàkólé tó bá wọn akàròwé káfíń lè dalẹ̀ rú díẹ̀ tó ti yẹ ẹ alẹ́bí ọlọ́run ní ìwà alẹ́bí wọ́n máa rí wọn ìwò tí wọ́n máa wò wọ alẹ́bí gẹ́gẹ́ bí ẹni tí àti ìwárí rí ikú tó pé ah ikú ah alẹ́bí n ò ní ah sísẹ́mù ó dàrú. àwọn iná wọ́n sì sọ pé kọ́lọ́hún sọ kíni kalẹ̀ ọkọ̀ sóra kan. fàwọlà قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لما كتبت علينا القتال لولا أخذتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى wàlá tuzlamuna fatila. ọlọ́dẹ alamtara sọ́tù nìsa ni àbá àti màáyà lẹ́yìn wa. alamtara. ọlọ́dẹ ẹ ẹ ẹ ẹ ẹ wa wo ni. alamtara. ìlàlàdínà qila lahum. ìlàlàdínà qila lahum kúkú àìdíyàkùn ọlọ́run ní aṣọ fún ọdún kún fún àìríyà kò èyí tẹ ẹsẹ tó ẹsẹ kó tó bá. wà á kí mú sọ́lá tàwa àtúnṣàká. ìgbẹ́ ní jabando jago gbogbo àsọ̀tẹ́ kọ́ lọ fún lálẹ́ kí ó làárọ̀ lọ́ kọ́kọ́ lọ lọ́kọ́ jabando gan mo kó pa bòlọ́rùn yẹn ó mẹ́mọ́ bá fún mi bá kí lọ kí lọ wà. wà á kí mú sọ́lá tàwa àtúnṣàká. sùdúrù sáwù tó bá gbé lórí ìhun tí sáwù bá gbé lórí kọ́ mọ́ tán wọ́n ń segin nígbà gbogbo ẹ̀ gbogbo dáwà rẹ̀ lórí jìyà rẹ̀ afọwọ́ abdullahi ibn Omar, wọ́n ní nìkan padà abdullahi ibn umar njọ́ kan ó ní yá allah tagzu mẹ muslim bá adi fẹ wa ó dà abdullahi nìkan dà abdullahi ibn umar njọ́ kan ibo ah, abdullahi ibn umar sábẹ́ ni wọ tó o lọ òní lójú ogun abdullahi ibn umar kí sọ fún abdullahi ibn umar fa inni sami'tu rasulullah sallallahu alaihi wasallam yaqul buniyal islam ala khams tó adi fẹ ẹlẹ́mìíràn ni kí ló ń sọ èmi tó rí mo gbá nàbí gbé mo sì fẹjá mi gbọ́dọ̀ nàbí sọ pé ìsìláàmù orí nǹkan márùn-ún wọn mọ́ sí kí n gbọ́ lọ́hùn mi gbọ́ kí n gbà nàbí gbọ́ kí n kírun kí tún ni kí n yọ zaka kí n ṣe kí n dàwẹ̀ kí n sì lọ àjì ṣé ìyún ṣé ọ̀rọ̀ gáṣùwà lọ́wọ́ àkùtọ̀ pé èyí tí ì gbogbo yóò ṣe ìyẹn ò sọ fọlọ lẹnu márùn sọ pé yàdò sí ẹsẹ ṣùgbọ́n ní tẹ́lẹ̀ yẹn pè é sí ó ti fẹ́ gbé lórí òpó ẹsẹ tó ti yẹ tó gbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn ẹgbẹ́ kéde jihad ní tí èsè jihad ní tí ò tiẹ̀ tó ẹgbẹ́ ẹ wò pé kí ni lè fi jọ jihad wọn wà aṣọ ẹ̀sìn ló kàn tí èsè tiẹ̀ kálukú gbàgbé àwọn mùsùlùmí náà nàdà bó ni mùsùlùmí fẹ́ dà ló tí mùsùlùmí fẹ́ jà jihad wà láwùlá sípò ó lẹ́kọ̀ọ́ ó ní òfin tó dé tó tiẹ̀ tó gẹ́gẹ́ àwọn ẹ̀jẹ̀ ká àpọ̀jù ẹ̀wọ̀rọ̀ tó ṣẹlẹ̀ àwọn ṣíà ẹ̀wọ̀rọ̀ ẹ̀wọ̀ báwo làwọn kò sọ bẹ́ẹ̀ kò sọ pé dojú ọ̀nà tó ti ẹlẹ́dí ojú ọ̀nà pé adarí adarí àwọn ológun bẹ̀rẹ̀ ẹ̀dí ojú ọ̀nà ẹlẹ́dí ṣe inú jáde kílẹ̀ ṣe alóòrán inú jáde tó ti yẹ pọtọ nípa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà kò gbàgbọ́ iye tí ẹ ti wulẹ̀ sọ bí a wọn kí ẹgbẹ́ ẹgbẹ́ mùsùlùmí a kiri tọpọ bẹ jẹ jihad ó ní ẹjẹ wọn wá sí jà ọlọ́run ní aṣọ fún wa pé kó fò àìdíyà kó kó tó yí gẹ wà ní musọlá ọlọ́run ní ẹwù tó ń da ọpàlà sí tí a kó ọkọ jọrù tí abúlé ìbùnú márùn sọ ọlọ́run ní a ní ẹmẹ kírun ìrù ni ẹ gbájúmọ́ ẹ lọ kọ bá ṣe ń kírun wàá tún zaka ẹ sì lọ kọ bí ẹ ṣe yọ zaka ẹ lọ yọ zaka. فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله كخشية الله أو أشد خشية Ọlọ́run nígbà tó wá di wípé kùtìbà alẹ́ ìlú kìtàlì ta ni wọ́n wá ja jihadi tòótọ́. Ìdá fàrí ẹnìkan ẹnìkan ó ní àwọn abáàlù sùn náà wọn kì í fẹ́ jihadi wọn fẹ́ kún ní irọ́ ló pa. Àwọn abáàlù sùn náà wọn ò fẹ́ kẹ́ para lọ́nà tí ò yẹ ni tí jihad tó tọ́ bá dé wọn lẹ́yìn àwọn bá lóṣù náà ó bá wọn bẹ̀ jihad tó tọ́ so gbọ́ torí àwọn ìtẹ́ yìí ń pè ní jihad ti ṣe jihad àwọn lóṣù náà kẹta onímọ̀ ọjà onímọ̀ ọjà ó ní àwọn àwọn asalamu gan àwọn gba àwọn àwọn afáwọn adarí náà kà sọ̀rọ̀ tó yà gan èyí fẹ́ kékeré tí gba àwọn gan ti gbowó lọ́wọ́ àwọn ìgbó so jihad gbogbo tí wọ́n pè ní jihad yẹn lọ́dọ̀ sí wọn rọ́bìṣì ìranù tí jìyà tòótọ́ bá dé àwọn tó gbà wọn ni wọ́n mọ ọlá tó ń bẹ fún jìyà tòótọ́ àwọn lẹ́kọ̀ọ́ kọ́ bá bẹ̀. wọ́n nígbà tá a sọ jihadi àwọn tí wọ́n wá ń jẹ àwọn àgbélẹ̀ ẹ̀rọ jihadi tí jìyà tòótọ́ bá dé ẹ̀ nírí wọn mẹ́. àwọn tàkọ́kọ́ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fọlọ́mọ kùtìbà alẹ́ kìtà kùtìbà alẹ́ yìí mọ́ kìtà. ìdá faríkùn mìíràn yàkṣáwọn náà sàkàkọ́ ó ní apá kan nínú wọn ọba àdìpọ̀ wọn ti ju àwọn èèyàn wọn ń bẹ̀rù àwọn èèyàn kàkọ́sí àti ńlá nígbà bí wọ́n ṣe ń bẹ̀rù ìrìntẹ́ ẹ̀ka gbé fọ́nà wọn wá ń gbé fọ́nà kó wọn sá fẹ́ sí àti wọnú ara wa oní àmúta àti wọnú ara wa kó wọn sì á sí báyìí ìyá àdìgbò tó bá dé wọn mọ wá gbóru wọnú wọn fẹ́ tẹ̀lé báyà àwọn ojútọ ọlọkọ bá àlejò lágẹ lọ. wọ́kọ́lù rọ́bẹ̀nà lèmọ̀ kàtàbí tà lẹ́yìn àlè kìtà. olùwàwà lèmọ̀ kàtàbí tà lẹ́yìn àlè kìtà tẹ pé àwọn náà wọ́n ti sọ pé sọ́yà kalẹ̀ sọ́sọ́ra ọlọ́run wa ẹ fi wá rí ẹ tí èyí bá ṣe mùsùlùmí tó gbádùn tí jihadi tó lọ́ba yóò dá ọlọ́run ní gan jihadi sí wà wà ní islam ẹ kó jihadi pè náà ìyẹn rí bákan wà bàbá rí kí wọ́n aṣọ libẹ kata tabita ale kita la o ni Ọlọ́run wa kí tó fi ní ká máa jà ní tó fi ní ká máa jà gbogbo wọn ẹsẹ ká jẹ. akọ́rìtànà ilà ajalẹ̀ nkọ́rí. o lè mú wọn bá tiẹ̀ gbà wá láàyè díẹ̀ sí i ó túmọ̀ sí pé àwọn lára ìwà Muhammad salam wọn a máa béèrè fún jihadi ṣùgbọ́n tí jihadi bá dé kílé ṣẹlẹ̀ wọ́n kárí wọn. Ọlọ́run wa á bá bá wọn Ọlọ́run bá wọn lórí ìṣesí ká máa sọ ń tà ní ilé ṣe abẹ́rẹ́ mi dọ̀gba àní ẹ̀sọ́ ẹ̀sọ́ àdìs tó wà lórí ìṣòkòtò fún mi pé ká gé ṣòkòtò òun wà ká mú tán kò ṣe ṣe mo lè mẹ̀rí tó sọ nípa kátàrún gbà sí ó sì gbé ọba sì da gbogbo àdìs àbá àti bí ègbúgbó tó bẹ̀rẹ̀ lọ́dà alẹ̀ tó ti bẹ́ẹ̀ kó ṣe. lima taquluna ma كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون ẹ̀rí pé ọlọ́run wá fi àyà eléyìí ó fi ń bú àwọn tí ó jẹ́ pé tí wọ́n à ní í ṣe ni wọ́n máa ń sọ. sẹ́ni eléyìí ó bá oníkálukú àtàfà àtọmọkí lima taquluna ma la taf'alun. àfa ìwọ ló kà á ìwọ ló ké ìwọ ló kọ́ ǹjẹ́ ń tẹ́ ń sọ ǹjẹ́ ń ṣe báyìí. lima taquluna ma la taf'alun. ǹjẹ́ ń tà ń wí fáwọn èèyàn dáadáa ń ṣe báyìí. lima taquluna ma la taf'alun. ẹ̀rí pé àyà yìí ọjọ́ èyí tó wọn bá sọ nígbà kúrò pé atamuruna an-nasa bil birr. atamuruna an-nasa bil birr wa tansawna وأنتم تتلون الكتاب أفلا تعقلون kọjú ọ̀rọ̀ sí wa níbi eléyìí ni pé tààmùrúnà nẹ́ẹ̀sà bìlìbẹ́rì. àtàmùrúnà nẹ́ẹ̀sà bìlìbẹ́rì. ẹ̀yin ni wàá sùtù lẹ́nu yìí tó dùn rámúrámú táwọn yẹn ń gbọ́ yìí. àtàmùrúnà nẹ́ẹ̀sà bìlìbẹ́rì. ẹ máa pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe dáadáa. àtàmùrúnà nẹ́ẹ̀sà bìlìbẹ́rì. wàtá òun sa òun àǹfùsà ṣùgbọ́n ẹ̀yin ti gbàgbé ẹ̀mí ara yín kẹ ẹ sọ lásán níwà fún. wọ́tàn sọ́nà fùsọ̀ kẹ̀kẹ́ kábàáwọn yẹn lásán lẹ̀ wà fún. wà á ń tẹ́tí lù ú nílìkì gbogbo ẹ̀rí ọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ ló sì wà. wà á tó ń tẹ́tí lórí èyí tán. ẹ̀yin lẹ ń gbọ́ Al-Qur'an ẹ̀yin lẹ ń kà á bá wọn ẹ̀yin bá ṣe ń wí àwọn àwọn wí fún yín. wà á tó ń tẹ́tí lórí èyí kì í tán. ọlọ́run ṣe ìtẹ́ wá wù yẹn ẹ̀rí ṣe. àbálẹ́ àtàkùnrin. ó ní làákàrẹ̀ èèyàn kan ò ní sọ tí ò ní ṣe tuma afa ta kinu yẹn kẹ oníṣègùn ntòhùn oníṣègùn oníṣọ so onílàákàrè ẹni tó nílàákàrè kẹtọ ọba dá pé ntí ò ní ṣe kò ní sọ. àtàmúrú nàná sàbìlì bí rúrí wà. ìkànnì àwọn òbí ọmọdéke ọmọ rẹ wá délé nígbà tó délé ọgbẹ ọmọ yẹn pé sẹ àpò àjìbájì ọmọ yẹn ọmọ yẹn wá délé ìyá rẹ wá ń wo ìwé akẹ́kọ̀ọ́ ọmọ rẹ tọjọ tọ ọmọ rẹ tọjọ ọmọ rẹ kọ lé képe lápájá ó ah, yà iṣẹ́ tó ń gbòòṣe ó ní mẹ́rin I don't know it you don't know it well o oh, mọ́kẹ́ ọmọ ni mi mọ́ yàrá wa ó sì wà nígbà kí ló àǹfààní kọ́ lókè wọn tààrọ̀ mami ìyá mami kẹ́ tó nà mí sẹ́yìn náà mọ̀ but ẹ̀yin náà ẹ̀ mọ́ náà ẹ̀ bá mọ̀ ẹ̀yin náà kọ́ mi. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم sí pátá gbogbo àwa pátá gbogbo àwa táwọn sọ̀rọ̀ báwọn yẹn pátá ọ̀la ìdíwọ́n náà yẹra rẹ o àfọwọ́nìtì à ó ní ẹ̀ẹ́mẹ́lì bẹ̀ẹ́lì kàtàgùnà ayọ̀hárà jùlọ. ẹ̀ẹ́mẹ́lì bẹ̀ẹ́lì kàtàgùnà ayọ̀hárà jùlọ. láyà ń fa ọ̀lẹ̀ ẹ̀lmù ńlá yàtúndé làmàlú. láyà ń fa ọ̀lẹ̀ ẹ̀lmù ńlá yàtúndé làmàlú. yàtúndé làmàlú. اعمل بعلمك تظلم أيها الرجل لا ينفع العلم إن لم يحسن العمل العلم زين وتقوى الله زينته العلم زين وتقوى الله زينته والمتقون لهم في علمهم شغل والمتقون لهم في علمه شغل والمتقون لهم في علمه شغل تعلم العلم تعلم العلم واعمل ما استطعت به تعلم العلم واعمل ما استطعت به لا يلهينك عن اللهو والجدل لا يلهينك عن اللهو والجدل لا يلهينك عن اللهو والجدل جماعة ẹni tó ń sọ̀rọ̀ fáwọn èèyàn ah ewu torí tiẹ̀ pọ̀ ah ọ̀rọ̀ tiẹ̀ pọ̀ ẹ̀rí pé àfa wa Imam Ahmad rahimahullah ta'ala wọ́n gbà àdéhùn wáyé lò wá nípa ìṣàtúnṣe láàrin Usama àti Uthman ibn Affan lọ́dọ̀ ọ̀la ọ̀tàlá àtàwọn ọ̀dọ́ àwọn ẹ̀rọ wa nù pé wọ́n lọ bá Usama yìí pé ah, Usama bá ní lọ bá Uthman sọ ó ní kọ̀ọ̀bẹ yíyà kan bá ní lọ bá sọ ah, ah, Usama ìlè wọlé tọ Uthman kí ni màmá bá sọ̀rọ̀ bòńkẹ́lẹ̀ gbogbo ọ̀dùnmọ́ bá Uthman sọ gbàǹgbà láti mọ̀ sọ̀rọ̀ oni lima kọdi sẹmi etu mi rasulillahi sallallahu alaihi wa sallam kò sí nǹkan tó fà á ti fi lé wọn ní wàá kó wọn sọ̀rọ̀ pa ìbọn kẹrẹ ju pé torí ntí mo ti gbẹrẹ náà anabi salam ọba dákẹ́ àwọn abèrè pé ó wàá sọ̀rọ̀ bá àwọn àfẹrẹ kò sọ̀rọ̀ kí ló gbẹrẹ náà anabi ẹ là wà nídìí sọlọ kí ló sáwọn wa sọ fún wa wọn anabi sallallahu alaihi wa sallam fún wa ayé kò ní ma dín ní alẹ kìyàmà wọn kan wá wọn kò sọ wọ́n mú wàhálà kìyàmà wọ́n fi wọ́n náà wọ́n fà ìmọ̀ yẹ̀yàmà jẹ́ nínú náà yẹn náà àyò nígbà nípa wípé ojú ọmọ tì í ara rẹ̀ ní gbogbo ah, ṣe ń lọ sọ́run ní ọmọ lọ sọ́sì ah. àwọn ọmọ ní ọmọ bí lẹ́yìn pé yà á fún láì nígbà tó bá rí pé àwa ah, ní agbájá náà rè wọ́n mọ sọ̀rọ̀ abẹ́ wọ́n á mọ̀ pé ìwọ lágbájá kí ló ṣe wọ́n àwọn tí ẹ̀gbọ́n tàwọn bẹ́ẹ̀ pé bàtà àwọn ọmọ ẹláyé gbogbo ya kọlọ làwọn ṣe tó sì hàn tó sì fojú hàn à ìwọ àkọyọ ìwọ kọ kí ló tó rọlù ọ ìwọ ló máa ń sọ fún wa ká máa alámùtẹkùn tí àmúlò nàbí màrú ṣé wọn kọ ló máa ń ṣe wá àṣekú wa láyé ni ọlọmọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ṣé wọn kọ ló máa ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa láyé ni ṣé wọn kọ ló máa ń pè wá sákèésí pé dáadáa lélẹ ká ṣe ìwọ lọ Ah. bákan náà wọn ló ń kọ fún wa nípa ìwà àbàjẹ́ fayakul kí ló sọ ẹyin ẹ mọ kankan mo kàn wà bẹ́ẹ̀ ni lọ́mọ sọ̀rọ̀ wà bẹ́ẹ̀ o lórí kútu amurukum bil ma'ruf mo máa ń pa yín láṣẹ kẹ́ṣí dáadáa ní ṣùgbọ́n mi kì í ṣe kí ni òun kì í ṣe òun sì bẹ́ẹ̀ kọ̀ fún yín nípa àwọn àbàjẹ́ kí lóun sì bọ̀ sí wàá tí òun sì máa ń ṣe ló fi jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ lálẹ́ kìyàmà yọ bọ́nu yà lọ lóbi jẹ́ pé tẹ́lẹ̀ ìwọ ló pọ̀ tààmùrún náà sàbìlì màrú wọ́n tẹ̀wọ́n náà lọ́wọ́ àlẹ́ mú nkàr ìwọ ló pọ̀ báwọn ẹ̀dá nípa àwọn àbàjẹ́ ìwọ ló sọ́dá fún wọn àti kí wọn náà ṣe tó fún ẹ. لم تقولون ما لا تفعلون لم تقولون ما لا تفعلون àìmọye àìmọye àìmọye oníṣẹ́ wà sí pé ẹ mọ́nà ìyàwó yín oníṣẹ́ náà ìyàwó yín. lima taquluna ma la àìmọye ẹni tó jẹ́ pé olóṣà àìmọye àdéhùn táwọn yóò gbé láyé ó sì ń sọ mọ́nà bẹ́ẹ̀ pé tó bá sì fi àmà ṣe báyìí tó bá kẹ́gbà tiẹ̀ náà lima taquluna ma la. ẹ̀rí pé ànábì wa Ṣuaib aleyhi salam ẹ̀rí pé àwọn ànábì ọlọ́wọ́ bá àwòkọ́ṣe dáadáa ń bẹ lára wọn àwọn náà ni wọ́n ń ṣe ní sọ́tù Hud ẹ̀rí pé ànábì Ṣuaib salam ẹ̀rí pé ànábì Ṣuaib kò sọ fún nígbà tó di gbọ́rọ̀ ayé àbí etí etí kọ́ yẹn arábì Ṣuaibu kọ́ sọ fún àwọn ìjọ rẹ̀ wípé ẹ má rò gbogbo tí mo ní kẹ́ ẹ ṣe yìí àbí nǹkan tí mo ní ẹ mọ̀ ṣe ẹ bẹ̀rẹ̀ pé mo ń lọ yọ lẹ́dà gbogbo tí mo ní kẹ́ ẹ ṣe yìí èmi náà ń gbìyànjú àti ṣe bí mo ṣe mọ̀ àwọn èyí tí mo ní kẹ́ ẹ má ṣe èmi náà ń gbìyànjú àti jìnnà sí kọ́ra ya kọ́ omi. kọ́ra ya kọ́ omi ọ̀rọ̀ ètò ìkóńtò mọ̀lá bàyìnà وارزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد السلاح ما استطعت وما وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. níta abẹ́ lò nínú àyà yẹn gẹ́gẹ́ ni wípé wà má òrí inú an òhọ́lì. wà má òrí wà má òrí inú an òhọ́lì bàkún ilà ilà. قال يا قومي يا قومي أرأيتم إن كنت على بينة من ربي ojú kí lẹ fẹ́ fi wò ná tó bá jẹ́ pé orí òdodo náà ni mo wà lákọ̀ọ́ lọ́kọ̀ bá mi tó bá dọ̀dọ̀ lọ́kọ̀ tó bá dà ó ló rán mi bí mo ṣe ń sọ yìí ó máa ń jẹ́rìí. wà á ní mí ní ìhùrì ní hasana. tó bá jẹ́ pé tààrà ń sọ òdodo fún yìí ọlọ́run sì ń fún mi níjẹ̀ẹ́ mú mi nírọ̀ wà má ẹrẹ tó yẹ pé ẹ wà ó gbà èyàn lè jí àfa gidi kó tó kọlọ́n kẹ́ tó báyìí ẹ wo gbogbo wa ló lè tilé bá dájà rẹ sẹ́kù ìlú rí àwọn ẹ̀wọ̀n pẹ̀lú ẹni kí ẹ kí ẹ fọ́n o ṣiṣẹ́ mi náà gbé alhamdulilah kẹkẹ ẹ̀sìn náà ni wọ́n gbọ́kọ̀ gbàgbẹ́ kalẹ̀ á tara wọn báyìí kú ó oh, ń kálukú lọ́mọ bí tó ti lọ segin náà ẹ wo ẹ jẹ́ kálukú ọjẹ́ wá sọ́ra kálukú wá sí kọ́kọ́ wá kúrẹ́ ẹsẹ̀ irú ń tọ́fẹ́ lára àwọn ọjọ́ ṣùáìbù yẹn. wàrọ̀ sàkọ́ ní mi ní o rìzíkọ́ ní hasana. ọlọ́run wá ń pèsè ìjẹ́ ẹ̀mú fún mi ní ìjẹ́ ẹ̀mú tó da tọ́ rẹ wa ẹ̀mú àròkò tó dúpọ̀ tí ti kún ọ̀rọ̀ sọ́dọ̀ mi ẹ̀mú rò gbogbo yà mò lọ yọ lẹ́dà. wà á máa uridu àná anihu mẹ́ òrìdù kò wá sí mi lẹ́mìí rórí. anihu kọ́ ní bàgún. kí n wá fọgbẹ́ lọ ọmọ yóò nǹkan tí mo kàn fún yín pé kẹ́ ẹ má ṣe kémi lọ́ọ́ má ṣe ìlàmà àníhàkùn máa ní. sọ́bẹ̀ ni pé bí mo ṣe ń sọ fún yín náà lèmi náà lòdì. ló fi jẹ́ pé onímọ̀ ìwọ́n tó ń lọ lè kéwù ìwọ́n tó ti kéwù ìwọ́n tó ń gbọ́ wá sí. tí ẹ bọ́wọ́ yàtọ̀ láàrin àwọn ìyókù tó ń pè ìwọ́n lónímọ̀ bó ṣe lọ bí ó ṣe mọ̀ ní ọmọ. èyí ń sọ yẹn ìwọ́n náà lọ ẹ má ẹyẹ má parọ́ ìwọ náà má parọ́ ẹyẹ má jalè ìwọ náà má jalè ẹyẹ má sẹtẹ ìwọ náà má sẹtẹ jẹ́ kó jẹ́ wípé a máa rí ìmọ̀ rẹ a máa rí iṣẹ́ pẹ̀lú ìmọ̀ rẹ kò sí àǹfààní kò sí àǹfààní níbi ìmọ̀ tí mọ̀lẹ́ ẹni mo fa kọ́rọ́ mọ́rẹ́ ẹ̀ ìlàlẹ̀ àmì nìyí. ما العلم فخر إلا لعامله ما العلم فخر مرئي إلا لعامله إن لم يكن عمله فالعلم كالعدم إن لم يكن عمله فالعلم كالعدم إن لم يكن عمله فالعلم كالعدم ما العلم فخر مرئي إلا lẹ́ẹ̀mìlì mo fẹ́ fún àrífẹ́ni kẹ̀kẹ́ kò sí kò sí àpẹẹrẹ tí màá fẹ́ fọ ayáfẹ́ tí màá fẹ́ fọ bẹ́ẹ̀. ayọ̀ ní tó ti màmá kò sáà kọ́kọ́ bẹ́ẹ̀ ṣe mo ti ní mà ṣùgbọ́n sọ lò ìmọ̀ rẹ̀. ìlàmúyẹ̀kùn náà àmàlò pẹ̀lú ìlmọ̀ kálá ìlàmúyẹ̀kùn náà àmàlò fẹ̀lẹ̀ ìlmọ̀ kálá dẹ̀rẹ̀ ìlàmúyẹ̀kùn àmàlò fẹ̀lẹ̀ ìlmọ̀ dẹ̀rẹ̀ إن لم يكن عمل فالعلم كالعدم إن لم يكن عمل فالعلم كالعدم láti lo ìmọ̀ فالعلم كالعدم gẹ́gẹ́ bí ẹgbẹ́ òdì يو ìwà àtàrà ìmọ̀ kan kò sí àtọ̀ kódà tí لما تقولون ما لا تفعلون لما تقولون ما لا تفعلون ẹ rí ká máa sọ tá a lè ṣe ká máa sọ tá a lè ṣe wàláyé nǹkan tó wà kàtẹ́rà ewu nǹkan tó burú púpọ̀ tó fi jẹ́ pé ìwọ náà tó ń sọ gbogbo ṣe ń sọ yẹn ó mọ̀ wá lò kó tó wá sọ ọkọ̀ ti lọ lò etí mo fẹ́ sọ fáwọn yẹn ṣé mi gẹ́ ti lè lò àìmọye àìmọye tó sọ pé ọ̀dà kẹ́yìn máa mú yàn ṣeré ọlọ́run fẹ́ kẹ́yìn òun ní sì máa mú yàn ṣeré òun mímọ́ ẹnu ọlọ́run sọ pé ọ̀dà kẹ́yìn máa sọ ọ̀rọ̀ yẹn ó tí ọ̀kọ́ dọ́rọ̀ ẹ̀yìn tó ti yé gbogbo àtọ́ wọn jẹ́ pé ìwọ ìwọ ìwọ ìlọ kọ́kọ́ dọ́rọ̀ rìn ilẹ̀ kó làwọn èèyàn ṣe ní sọ̀rọ̀ yìí ṣe ó rọrùn náà ni wọ́n náà ṣe tó ti yé ṣùgbọ́n tá a bá rí rẹ̀ láwùjọ wa àbí ní ìlú wa àbí ní bí a ó lè ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́ ó lè ṣẹlẹ̀ nílé kí ó kí làwọn ṣe ah, tọ̀ tọ̀ ó sọ́dà dẹ́wò pẹ̀lú yẹn àmọ́ bẹ́ẹ̀ náà fún kọ́lọ́hún ṣe kíni kọ́lọ́hún kó tó ṣe. àwọn wàá lo ọ̀rọ̀ tí àbá rẹ sọ pé minale olómi wàlá tangor ilá amani. khudh minale olómi wàlá tangor ilá amani. wọ́n ti dẹ́ máa jẹ́ kẹ́tọ́ wá tẹ̀síọ̀. خذ من العلوم ولا تنظر إلى عملي خذ من العلوم ولا تنظر إلى عملي وابقي بها وجه الواحد الباري وابقي بها وجه الواحد الباري وابقي بها وجه الوعيد البعيد إذا مررت بأشجار لها ثمر إذا مررت بأشجار لها ثمر فاجلس ثمارا فاجلس ثمارا فاجلد ثمارا وخل العود للنار وخل العود للنار فاجلد ثمار وخل العود للنار فاجلد ثمار وخل العود للنار tó bá jẹ́ pé ẹ pé ìyẹn dòrúrọ̀ tán ìta bá a sọ yìí títà lórí bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ sára máa wà bẹ́ẹ̀. àmín. tàbí wọ́n ti sọ pé àwọn àdìpẹ́tọ̀ ó ní mímọ̀ tó ń sọ kán ifú wa gé ogún òló tó ti yé tẹ̀bá dẹ́wò ó dá dẹ́wò fún òun ó dá dẹ́wò fún òun mà. àwa àwa pa síbi ọ̀rọ̀ àfẹ́ ilé ìtọ́sọ yìí tó ó jẹ́ làlúrí nìyẹn kẹsì pé òun jẹ́ kọ́kọ́ sọ fún wa pé ọ̀rọ̀ ẹnu mi ni ẹwẹ́ mẹ́wò àmì à dáwà wò ni dáwà ọ̀rọ̀ ẹnu mi ni ẹwò ẹmẹ́wò àmì à ẹgbọ́ ṣé dáwà ṣé dáwà gidi nìyẹn kí náà fà ní ìmọ̀ yẹn lè má tẹ̀kù lónẹ́ mẹ́rin làbẹ̀ àlọ́ kí tábà wá rí rẹ̀ tó tẹ̀ dàrú rí dàrú bá gbé wá àwọn àpàrà síbi pé àfa ni kó minalẹ̀ olú mi wà látàndọ̀rọ̀ ìlàmàlẹ̀. kòtù minalẹ̀ olú mi wà látàndọ̀rọ̀ ìlàmàlẹ̀. àfa ni ẹ ẹ kọ ìtọ́kù ni pé ọ wà á nú nínú mẹ́ni náà ṣùgbọ́n tó yẹ pé bó o lo ṣe fẹ́ mú nínú mọ̀ yẹn tí kò ní nílá pa nígbèsè ayé rẹ̀ ẹ ẹni tó kọ́ yẹn kí o ẹni tó yẹ gbẹ́ kọ́ lọ́wọ́ ẹ̀ wàhálà yóò lè rà pa súnmọ́ ọlọ́run yóò nílapa lórí ìsẹ̀mí ayé tiẹ̀ dáwà rẹ̀ náà. خذ من العلوم فلا تنظر إلى ملي. ọba ní ẹ wà tó bá jẹ́ pé dàlúrí wa ọwọ́ àpètẹ́ àwọn ará nìkan kankan ọmọ ìmọ̀ yẹn mọ́ àfún nìkan. àṣìbí ilé yìí ìmọ̀ lásán ni àrísẹ̀ àfààní lọ wá ọwọ́ àlọ́ ọbẹ̀ fún mi lálẹ́ ọ̀rọ̀ nígbà tó jẹ́ pé nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ àmọ́ ní òbí àkókò. خذ من ọba kí ni yẹyẹ kí ló jẹ́ bá. dàlúrí kí ló jẹ́ bá. nígbà tó jẹ́ pé kí ni ti bẹ lọ́dọ̀ rẹ̀ àrí tábàlẹ́ dín bòmí là ọ̀dọ̀ ẹni tó nímà tó sì ń lò ní kò lọ pé a ah, ah, ah, làwọn máa kí wọn ṣùgbọ́n a wọn mú kiri kan tó tiri. láhìlá ilàlá. ṣùgbọ́n àgùntàn fẹ́ gba kí fún yẹn tó máa ti ọkọ múná. ọ̀la oníwọ̀n wà pé. Àwọn sọ àbẹ̀rẹ̀. Kùmìnà lè olùmí bàlá tàǹtórí ìlà màlí. Dọ̀rú rọ̀ ló lè gbé adé bẹ́ẹ̀ ntọ́mọ̀ kọ́ ààrẹ ló mí ntọ́mọ̀ mẹ́ talasẹ́ talanfààní sí ọwà lọ bẹ ọwà lọ mú ìmọ̀ yẹn wàlẹ́ àtàn dọ́rọ̀ yìí náà amẹ́ mẹ́ wàá wusẹ́ rẹ̀ mẹ́gbà náà ẹ̀ẹ́nà ẹ̀sẹ̀ kúrò jẹ́ mọ̀sí gabaru ó sì rí ni abáàtò kọ́ mi ní kura <laughs> ni kí ẹ tó kọ́kọ́ ka kura àbúrò yẹn ní dájí wọn kọ mọ̀sí ga páàkì kan náà. kó mi mi kó mi àfààní ma tó bá dé bá ọ rọra mú ìwọ̀n bá a ma má wo sẹ́ rẹ o. khudh min al-ulumi fala tanzur ila amali. wabghi biha wajha al-wahid al-bari. وابقي بها وجه الواحد الباري وابقي بها وجه الواحد الباري wàbùgì bìyà wàjàl wàhìnì báyìí. bàbá tí wàá mú bàtà ibùgì bìyà ìwọ ìwọ tiẹ̀ wá fi ìmọ̀ rẹ wá ìtìgọ́ alìwájì ìwọ fìmọ̀ tí wọ́n ti kọ́ yẹn fi wá ojú rẹ ọ̀sán ẹ̀rọ kí láǹfà ní ìmọ̀ tó yẹ fẹ́ kọ́ àbí dukọ fún jẹ kó ah, fi wọn ju Ọlọ́run wa náà ah, ní ìdápẹ́lẹ̀ kíláàsì rẹ mo ní mà yìí láti rí ọmọ Ọlọ́run ọwọ́ ni ìtọ́jẹ́kọ̀ òun sọ bẹ́ẹ̀ àbọ̀ olórí ìtọ́jẹ́kọ̀ òun sọ bẹ́ẹ̀ ni pé ìdá mọ̀rọ̀ tàbí àṣìjáre làhásà mọ̀rọ̀. ìdá mọ̀rọ̀ tàbí àṣìjáre làhásà mọ̀rọ̀. ọba kọjá lẹ́gbẹ̀ẹ́ igi ẹ ọkọjá lẹ́gbẹ̀ẹ́ igi tó ní èso lórí tó léso lórí igi mángòrò igi gbàgbà o ó ní kí ló kàn án bẹ́ẹ̀ èso yìí dẹ̀ ti pẹ́ ó ní fàjílì sí máa rọ̀ wá fálẹ̀ ọ̀rọ̀ dàlí náírì. fàjílì sí máa rọ̀ wá fálẹ̀ ọ̀dà línárì. fàjílì sí máa rọ̀ wá fálẹ̀ ọ̀dà línárì. ọba tí yóò tó gbọ́ pọ́lẹ́rẹ́ ìwà káyèsí fún fẹ́ ká fi igi ilẹ̀ igi tó ní igi sí àti gbẹ̀bá yìí ó pèsè orí ẹ̀ pọ́n ìwọ kẹsàn kí n tiẹ̀ pẹ̀lú igi tó gbẹ fi igi ilẹ̀ fún ná ẹ̀ tó fẹ́ fi igi dáná ìṣègì ni yóò wá ayé àkéjì gbọ̀ báyà pé tọ̀ ṣé kò sí ìrọ̀lẹ́ igi ti gbẹ yóò wò yóò wà fi dáná ìwọ mú èso torí ẹ̀ tó kàn àfààyàn ó fi onímọ̀ tí ò lo ìmọ̀ rẹ̀ wé igi tó ti gbẹ báwọn tó wá ní

ó sì máa nífi pé amsara abdulayi bin umar sọfà nàbí sèbá ẹgbẹ ọyá katoki zuri àbí kẹyìn zuri ẹwọ tẹyìn mẹwàá bá kírun mọsá tẹjọ dọ tẹjọ ní sunu ẹwọ yẹn tí ó dùn yẹn nẹfìlà nínú àzọkọrọ yẹn tó ti yé bọ́t díẹ̀ díẹ̀ tó bá ti fi nà wá fún rẹ̀ nígbà wáyà dàbí segin yọ pọ̀ kẹ́kẹ́ yà ẹ̀mẹ́ wọ̀n ní zuri ò tí ì lọ káàkiri ti di ní tààtì tó fọ̀ ṣé àdìsí awọ́lù wa ti pé àbẹ́bí sábà lọ́wọ́ ní fàṣítò ní asọ̀làátú fi awọ́lù wa ti hà àdìsí wò sí bẹ̀mọ́ ní àsìkò àkọ́kọ́ rẹ̀ láǹfààní káàkiri lásìkò àkọ́kọ́ nígbà sábà wà á mú so gbogbo àwọn ẹ̀yìn náà kọ́ máa jẹ́ pé sí sọ lásán tó tiẹ̀ wọ́n jẹ́ sí sọ lásán gbogbo àwọn ẹ̀yìn tó wà pọ̀ lọ́bẹ̀ ìtìlá kọkùnrin àtọmọdé ọmọ lúpọ̀ kọlùwà kọkùnrin ọmọ àpọ̀lọ́gbìnrin láàyè tó pamọ́ gbogbo àwọn nǹkan yẹn lọ bẹ́ẹ̀ kọ́mọ̀ jẹ́ ti sọ lásán ọlọ́run kò sọ pé kalẹ̀ fún sọ lásán ká lè lò wọ́n ni tó ti yé kò sí láyà ń fa ọ̀ ẹ̀ mẹ́lì bẹ̀ ẹ̀lì nìkan láyà ń fa ọ̀ ẹ̀lì ńlá mi kò sáǹfà níbi ìmọ̀ ní tí o bá ti sẹ́ ìmọ̀ bó ti jọ́sọ̀ tó yẹ náà ìpa ọlọ́run lèyẹ fi máa ń ṣe kíni o lẹ́nu insha Allah ta'ala ọ̀nà rákì أسأل الله سبحانه وتعالى أن يوفق الجميع لما يحب ويرضى هذا وصلى الله على نبينا وصحبه الأخيار وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير a bá rí ìbéèrè kan. a bá ní ìbéèrè bọ̀ kọ́pìlàdà gbọ́ àti àti mọ̀tẹ́lẹ̀ bí ó ṣe ń lọ ní ọjọ́ yọmùjúmọ́.